Tàlàbí má ronú mọ́ oúnjẹ ni mo gbé wá fún ọ. Ah, oúnjẹ kò sí kò sí ìyàwó mi kí ló wà nínú. ọlá owó iyì gbogbo nǹkan tó máa fi lóló ayé pátápátá. kò ṣe kò ṣe ìyàwó. ní màní wọ́n ti ń ṣẹ̀ṣọ́ ọba òkè má jẹ́ kẹ́nu ọba ẹ wà rí ìjì mo dẹ̀ tẹ́ wá sí ọlọ́run chief chief ọlọ́run yẹn tó pé ọmọ àbọ̀ ọ̀dẹ̀ ọmọ àti. gbọmọ kí ló ń jára mo ṣe jù pé kí n lò ra range. ìjọba ẹ náà ṣì máa lò náà sí ọmọ tó bá ṣe é dé bá ṣe gbádùn ẹjẹ́ ló jẹ ayé láàyè tí lọ àti bòmí nígbẹ̀yìn ṣe mí lẹ́ni tí ń dúpẹ́ bàbá. ó wà lára mo ní kí ó. Báráyé bá bínú pẹ̀lẹ́dùwà ò bá bínú ayé ọpẹ́ lọ fún mi. Enough of èrò ọlọ́run ṣènìyàn dídára níye ipá ayé òní káàpọ̀ òpó wa ẹ ṣàmìyàn ọ̀rọ̀ ìpìlẹ̀ ayé ọ̀ lórúkọ jésù ayé ọ̀ jẹ́ alẹ́ ọ̀pẹ́ ṣé mo yọ ọ́ ní pàtó. ẹ dára. ní ẹ̀ka jù èyí tó wà lẹ́kọ̀ọ́ ó yẹ kọ́ ó yẹ kí n fi. no no no no you see ó yẹ kó small thing about life ó yẹ kó you see ẹ ọmọ tó bá ṣe ní gbọ́dọ̀ lásán gbà ó yẹ you see à ń jayé ni tó bá ti tàṣe lè ká jẹ ẹ̀ka jẹ àjọ mi ẹ ó yẹ kó tó bá wọ́n ó dàbí ojú ìlọrin ọ̀rẹ́ máa ń lò nínú ó yà wọ́n ti tàṣe wà lọ ó dábì òtún ìlọ ilé jáde aṣọ ọmọ ẹ̀ fún wa jẹ́ kó máa lọ pé mo yóò náà mo ti gbà pé kò máa rà rẹ̀. ó yà ọ̀yọ́ mọ́ ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ rẹ̀ àwọn sì ti mọ̀ ní ìṣọ̀kọ̀ orí mi wà sẹ́kù. a máa ń sinmi nílá ọgbọ́n báyìí mo kí ní ẹ̀gbọ́n báyìí mo bọ̀. I love you. nenhuma. Ah, chegou, chegou, chegou lá na ẹ má bínú pé mo yà sí látẹ̀ nǹkan because mo wà surprise because mi ti ẹ̀rí ní opposition báyìí. ayé ìjọba ni wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀hún máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ẹgbẹ́ mi yóò. ẹ ṣáà lọ́la. How After you. Look, look, girl. See what they say. After you. Yeah. All right. Love you, eh? Love you. Chief, take care. I'll miss you. Oh, Chief, you. Oh, I'm really fortunate. Hey, I tell you. ọmọ ọbẹ̀ bí wọ́n ti yẹ bá wọn. ìfẹsẹ̀ ìfẹsẹ̀ ìfẹsẹ̀ ìfẹsẹ̀. títí ìfẹsẹ̀ wọn ní sọ́kùnrin ọkùnrin gbogbo oṣù. arúwólò arúwólò arúwólò ebi ń pa mí o arúwólò ebi pa mí mò ń sọ ebi pa mí o arúwólò ebi pa mí o. ó dáa tó dáa ládùn àá fò bẹ̀ ṣẹ bọ. ọlábísí gbọ́bẹ̀ gbọ́bẹ̀ gbọ́bẹ̀ gbọ́bẹ̀ ibi àràbá bá ṣubú sí ìbẹ̀lẹ̀gùn rẹ̀ ọ̀rà sí. lábísí ṣé wọ́n ń dìyàn ni àbọ́dù rẹ fọ́ orí kú ọmọ mi rè. mo rò wípé wọ́n ní tàbá ràdùn á fi ọbẹ̀ ṣẹbọ. ọ̀ràdàn ọwọ́ jẹ́ pé òbí ọmọ mi lọ fẹ́ fi ṣẹbọ. arówó lò ní òfun mi lóúnjẹ mi ibi dẹ̀ ń pa mí. arówó lò fún ọ lóúnjẹ lọ bá ṣe mú ọmọ tèmi ó jẹjọ ó tún jẹ kúnú. lábísí ah. arówó lò ah. àbẹ́ ìwà wojú ayé mi ẹ wojú ayé mi ẹ wo ayé mi lóde. Ah. mo ṣèṣe ọ̀gbẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n dúró olóko fọmọ ṣètò rẹ̀ fọlọ́kọ olóko bí ọ̀gẹ̀dẹ̀ jẹ tó kú bẹ̀yà rẹ̀ sọnù iṣẹ́ ara mi lọ́wọ́ yẹ kí arówó lò fi dè mí. kí wọ́n lè rè mí nu lágbó kàbá yìí odidi ọmọ arówó lò ọba yé mi jẹ ọba yé mi jẹ arówó lò ọba yé mi jẹ. yéé ọ̀gá mi àjọ wà lánàá ni mo tún dílé pè mí pé ẹ máa jí pè mí láàárọ̀ yìí a kan wọn bá pẹ̀lú ẹ ti kú àbíkú yóò dá o a dún gbogbo ìlérí tẹ́ ẹ fún mi ọ̀gá mi tó wáyé kẹ́ ẹ kú báyìí. ṣe mo dúpẹ́. sórí gbogbo nǹkan tó ń ṣe lọ́dọ̀ mi ni mo appreciate mo enjoy service rẹ torí wípé wọ́n lẹ́yìn tá a bá ṣe lórí tí ò dúpẹ́ bí ọ̀nà ṣàkóso ẹrù wa. dóò mo ṣiṣẹ́ fún mi mo sanwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mánéjà ló ń ṣiṣẹ́ lọ́ńdà yìí tó máa sanwó fún torí inú ẹ̀ àbí ìwà burúkú tó ní tí ò ní jẹ́ kó farabalẹ̀ ọkùn nǹkan tó ń ṣe àwọn ìjọ yẹ wọ́n á fi pé ó yẹ kéèyàn náà ó compensate ẹ̀ in the sense that tí n bá ní mo fún ẹ ní owó nǹkan kówó kan pé gbà benzin well and all that wàá náwó owó máa tán tún ronú oore má ní gbàgbé oore tó wà ó pé á nígbà tí mo sáfọ̀ká ló ṣe ní oore òun ni mo dẹ̀ ti rí solution sí mo ti mọ ọkọ̀ tí màá ṣe láti fẹ́ ní ìwọ oore náà ọmọ rere láti ṣe fún ẹni ara mọ́. bá àbúrò rẹ fún mi ní chain yẹn sá pé wọ́n ti pé jojúmọ́ dẹ̀ máa ń wọ̀ ó dẹ̀ máa wà tẹ̀lé ara yín tèmi ah! rárá o rárá o rárá rárá o eh, kò yé ẹni ṣé ìdánwò ìpìlẹ̀ ìkọ́ ni mo ti rà kì í ṣe ilẹ̀ yìí ni mo ti rà ah, ó dẹ̀ dín àsìmí gan-an ṣé n tí mo nífẹ̀ẹ́ sí mo ti ń ṣọ́ ní bóde ní wọ́n ni máa ń lò ẹni ò fẹ́ filẹ̀ torí pé mo láìkẹ́ owó tí mo fi rà wọ́n gan-an ẹ̀yìn tán bá gbé e sórí scale wà mọ nǹkan tí mò ń sọ kan tó bá lọ láìkẹ màá ọ̀dà fún mo ṣe ọ̀dà ilé màá ọ̀dà fún wa gbé wá. òye ló ń wẹ̀ mọ̀ yẹ kọ́ lóde tó ń wẹ̀. ọba ṣe kò ṣe máníjà yẹn kò bá ṣe máníjà ó lè lọ kẹsí fẹ́mi náà. ìwọ ṣe wá ń jowú báyìí ẹni ìwé gbogbo obìnrin ló máa ń jowú ìwọ ló ní ilé mi ni mo ní ẹ ó kàn fẹ́ ṣe nǹkan kékeré fúnra mọ́ ọ̀nà wá ń sọ pé kì í ṣe fún wọn ta ló ní nǹkan tí mo ní ìwọ ló ní ṣé mo ṣe wù ẹ́. àìsí bẹ́ẹ̀ láì máa wọ́n sí ẹ bá ti rántí bébì ẹ má gbàgbé àbí gbàgbé. ó kọ́ ni ọ̀nà ìlú náà wà ó kéde. sọ yìí kí máa lọ mú sí ṣúra ká lè jẹ́ ìrètí mi náà. Ilé mi máa jẹ́ ìjẹ̀dẹ̀ mi náà. ọ̀rọ̀ yìí tí n bá ní kí n fi síyàwó ọ̀dọ̀ mi obìnrin yìí kò ní fálù ẹ̀ mọ àwọn obìnrin lọ yàrá àwọn mi gan máa fi sí. ìlà tó ti kù bẹ́ẹ̀ sá ẹ̀wọ̀n àgbà tó ti jẹ́ ìlẹ̀ yìí ọlọ́run àgbà kò sọ ẹ̀mọ́kọ́ tẹ́yìn máa ṣe ìfẹ́ ẹ̀gbọ́n mi ní àmà ní kókó ni fún bàbá àti fún ọmọ àti fún olùkọ́ ọlọ́run yìí mọ́ ló ti wà láti ọṣẹ ọbẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó parí ní ìgbà gbogbo ayé àìní pẹ̀kun àmì. olúwa gba ìrẹsẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ gbà á lọ́wọ́ àwọn ẹni tó dìde ogun sí rẹ̀ torí pé wọn ni yóò gbà á ìwọ ọlọ́run sí wà láàyè ju adìẹ ó wà mẹ́ẹ̀ ọlọ́run ó máa ń bẹ̀ ó máa ń bẹ̀ ó máa ń bẹ̀ olúwa ti dé. bẹ́ẹ̀ni dẹ́ bẹ́ẹ̀ni dẹ́ bẹ́ẹ̀ni dẹ́ bẹ́ẹ̀ni. ó pèrè ó pèrè ó pèrè ó pèrè tó dẹ̀mọ̀ tó dẹ̀mọ̀ tó dẹ̀mọ̀ tó dẹ̀mọ̀ kó mọ̀ pé wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ pé ti mọ̀ pé ti mọ̀ ti mọ̀. wá wá wá wá wá mo bá tí ì wá tí ì wá tí ì wá tí ì wá yọ̀ mí yọ̀ mí yọ̀ mí yọ̀ mí. irọ́ èmi ò ṣe wòlíì èké ò kì í ṣe wòlíì àdàlẹ̀ ìgbà tí mo fi ń ṣiṣẹ́ bẹmubẹmu àti iṣẹ́ kápẹ́ńtà mi ọmọ gbárùkù mọ́ gan ni ọlọ́run ló sọ fún mi pé irọ́ o ìránṣẹ́ wá èmi ọlọ́run fẹ́ lù ẹ́ èmi ọlọ́run ló ń lò mí ó sì ní kí n lọ bá àwọn èèyàn àwọn èèyàn tọ́ mi sọ́nà wọ́n ní iṣẹ́ wòlíì mo bá ṣe kí n fi kápẹ́ńtà àti iṣẹ́ bẹmubẹmu sílẹ̀ mo sì gba ọlọ́run mi mo sì já àti lódodo ìwé ẹ̀mí tó wà níbi ọ̀yà lórúkọ jésù jáde nínú ẹsẹ̀ nínú ẹsẹ̀ méjì nínú ẹsẹ̀ méjì àbí ẹsẹ̀ bí ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ àtẹnujẹ àtẹnujẹ àtẹnujẹ máa wá jẹ máa wá jẹ kékeré àtẹnujẹ àtẹnujẹ àtẹnujẹ àtẹnujẹ àtẹnujẹ. ìwọ ẹ̀mí kẹ́mi tó wà nínú ilé yìí ó yá lórúkọ Jésù jáde jáde ẹ ẹ̀yin yẹn ni àyíkẹ́ kó o lọ fẹ́ yìí jésù wí. ẹ ẹ bíbélì bíbélì ẹ màmá gba bíbélì lọ́wọ́ mi. ẹ lárí sí mi ẹjọ́ wòlíì wòlíì wòlíì wòlíì báyìí amáyọjọ ìfowópamọ́ àti ìfowópamọ́. ìbá kọ́dá tó kọ́dá tiẹ̀ yóò pérégedé ìbá ṣẹ̀dá tó dá tiẹ̀ yóò pérégedé. kú lẹ́kún bàbá mi ó dàrẹ̀ jẹ̀nà ògbó ológun ejò ní lẹ́gbẹ̀lẹ́rí àti jẹun nígbà sí àwọn ọ̀yà mi jẹun nígbà ẹlẹ́yẹ. ó dé bẹ́mi ti dé o ìwọ wọn ni màá wúru màá wúru tí ń dún màá wúru nínú ilé mo fẹ́ rí ọ. àwòsàn àwòsàn àlọ́tẹ̀ àlọ́tẹ̀ àlọ́tẹ̀ àlọ́tẹ̀. àwọn ọ̀yà mi ọ̀sà ìmàfíà ni arúgbẹ́gẹ́ ní ìyá arúgbàṣọ má balẹ̀. àwòsàn àwòsàn dẹ̀ tó dẹ̀ pé àwọn àwọn àwọn àwọn ọjà ọjà ọjà ọjà ọjà nǹkan tí ojú àwọn ojú àwọn ojú àwọn ojú àwọn. Abdulrahman ọtí ọ̀sìn náà létí mọ́ kìíní ìṣọ́ra tí mo ní wọ́n fún ọjọ́ ọba ṣe ń padà lọ èkó tó wà mọ̀ wípé èkó oníṣẹ́ wa ẹni tí ọba ní fìdídò kó ní dání kó lókìgbẹ́ kó ní fọ́ọ̀rì kó lẹ́yìn gbẹ́n bá ṣàládà pà báyìí káàdì òfin ìdá mẹ́fà kò lè gbẹ́kọ̀ọ́ ọmọ pé wíkẹ́ndì lẹ́kọ̀ọ́ gan ẹ̀yin ló yẹ kéèyàn fi ní nǹkan sọ dáadáa láàkó tó lọ gbẹ́kọ̀ọ́. dádì mi ẹ máa wọ nígbà tí mo ti darí mẹ́ta gbogbo kábàáyé mi ò ló mọ́ àdó àyín mo nídìí àdúrà máa fẹ́ràn mi lọ́wọ́ bọ́ àwọn tó yẹ ẹ fún wọn mi ò nídìí ẹ. àbọ̀ ọlọ́run sì máa bù mí ọ̀kàrè ọmọ dáadáa ìyá yìí ọ́ ọ̀tẹ̀ ọdún kẹ̀kẹ́ ẹ ìwọ ìwọ lọ́tẹ̀ tọ́dún kẹ̀kẹ́ fọ́ sí ni yọ̀dà fún ọ̀pọ̀ kọ̀dà bí mọ́tò kàṣálí gbogbo ọmọ wẹrẹ ní ìpè ládùúgbò láàárọ̀ sí ọjà. ọ̀pá láwùjọ. mo pàfà ó débí ní kàkà sí mo pe wòlíì òun náà dé ó sá lọ káyìn náà ni babaláwo tí mo lọ bá gan ojú ọ̀fọ̀ káyìn ẹ ti ẹ̀ gbọ́ ní ẹ̀ mọ lọ́kọ́lẹ̀ wà fún wọn kó mi ni bàbá mi ò tí ì kú náà bá mi wà láyé náà má tọ́ra mi lọ àwọn àgbàdìjà ni kí n lè apára mi. ìgbà ni wọ́n kó bí wọ́n bá ti parí iṣẹ́ wọn kí wọ́n máa kó sírò. láti lè ẹ ǹlẹ́ o. Ah, ah. ó lè mọ kájọ ọmọ ọkú ayé ọmọ ọ̀rọ̀ lójó ọmọ ọ̀rọ̀ tó ń dòdòdó <laughs> ọmọ tí ṣe ń rojú ọmọ ẹ̀sìn bẹ̀rù ó débẹ̀ tán dápọn dápọn iwájú ò ṣe lọ ah, ẹ̀yìn ò ṣe padà sí. ọmọ yẹ̀fun tó yẹ kẹ̀tẹ̀kílẹ̀ alárè ọmọ bàjẹ́ ẹ̀kú tònà yẹn ní mọ̀nà nítọ́. ó ti ṣe mọ́rọ́mọ ìyá mi lábàdì. Hmm. àwọn wọn ní gbàmígbàmí la gbà àìgbà wọn ṣe ń wò. Eh, eh, eh, ọ̀rọ̀ tó ṣàkàlà mọ̀tò pé dẹ́kun ẹ̀ ní bó ṣe gúnugún yóò wò kòkòrò ẹ máa bọ̀ lóyún bàdàn ẹ̀yìn awo ẹ wo ọ̀rọ̀ tó bá gbà ta ni ò lè sọ ẹ kí sáré nìyà ń bẹ̀. torí ọ̀rọ̀ ìgbónágboru la jọ̀pọ̀lọ́ tó bá tutù káwọ́ rẹ̀ yí ni ẹ̀yìn ọmọ mi lọ́mọdé yìí àmọ́ nì ló kọ rẹ̀ ńgbà tó lòún gbẹ̀sìn èmi nìyí ẹlú mi ọ̀dọ́nà méjì dúkọ́ dáró lọ àwo mi ní pọ́nbélé. a sì ní sáwó ṣe. ṣèwà ní lọ́wọ́ àfọrùn kó lọ́bọ̀lọ́bọ̀ ọ̀ràn kan wá bá mi lé bẹ́ẹ̀ ni. ta lọ́sẹ̀ ọ̀sẹ̀ yẹn ó sì tún ṣẹ̀ sórí ìtajà kan náà lẹ́yìn ẹgbọ́rún ọ̀tá rẹ̀ kan lọ́dọ́gbọ́n mú gbogbo wálé. inú bí wọn bá ti àkàlẹ̀ bí nílé lọ́ọ̀dẹ̀ báyìí ń yí padà ní déyìn ni. ẹ ọmọ yìí dákun gbọ́ bóun ló ṣiṣẹ́ lẹ̀ àti pé ta ni ọ̀gá rẹ̀ tó ń bá ṣiṣẹ́ ọ̀. arówó lòdì sá. ọmọ ṣé arówó lòdì. bẹ́ẹ̀ ni sá arówó náà wọ́n gbọ́. wọ́n ti kú arówó náà ti kú. Ah! pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ jù gbẹngbẹlẹ kú dábí ó wu ilé ìmọ̀kejì. ìtì bẹ lọ́wọ́ rẹ ikú lè kì í sáàrùn. àwọn ọmọ bí ọba ọdẹ. ìtì bẹ lọ́wọ́ rẹ ikú àná ni ti ń pa pátápátá ti mú korongodo kúkú tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. sórí àlàkọ́rùn tí wọ́n mú un àwọn iṣẹ́ ńlá lọ́gbà mi odidi ọdún kan ni mo fi ṣe pèsè lórí ẹ̀ etí odò mímọ́rọ́ rèé wà tí mò ń pè ọ ní waraka mò ń pè ọ ní waraka ọ ní waraka tí olókùn bíi ti ṣẹ̀ nísàlẹ̀ òkun lọ́ọ̀ ni ọwọ́ ajáde ọjẹ́ mi abiyamọ ìpọmọ ẹ̀kọ́ mọ́fọ́rùn mo wá lakun rẹ̀ ibẹ̀ ni mo kó àlàkọ́rọ̀ sí mo wá rán padà ọ padà sọ́dọ̀ olókun ó sì lọ lórí dọjọ́ méje ń bẹ̀ mo tún ṣèpèsè mo wá pè jáde ọwọ́ adìpọ̀ wá pọ̀ àlàkọ́rọ̀ ọ̀hún kó tó di pé àwa kóṣẹ́ sí la ibi tálà kọ́rọ̀ ìsọlẹ̀ sí ikú ni àfi káwọ́ náà bá ṣe pé ọ̀nì wàràkà padà tá a tù tá a bà á nílò ọmọ ètò ilé sinmi o. àwo ọ̀rọ̀ ó ti wá dójú ṣíṣú báyìí kí fúrọ̀ ọ̀la ìgbàmígbàmí làgbà ẹ̀yìn pátá pariwo ni àgbẹ̀dọ̀ pọ̀ gbẹ̀rì bẹ́ẹ̀ ṣíṣe ńlá kọ́ mo fẹ́ ṣe àmọ́ èmi rẹ̀ lájọṣe o. wọ́n bá ti yẹ́gun ti yẹ́rẹ̀ ẹ kọ́kọ́ wá jẹ náà ọmọ àjẹ wá ṣe wá ṣe. ọ̀rọ̀ ti lójú ìṣúlù ilé ilé ilé ilé mi máa wà náà wọlé wà ẹ̀ka rẹ̀. agbatẹrẹ ní gbàgbó ìjòkòjẹrẹ ní gbọ́dọ̀ ó ní mi bá sunmi kọmítì. àwo àwọn oúnjẹ ibi táwa yìí náà dáa. mo rí i pé ojú táyé la wà yìí. Lábísí o Lábísí o.

ọ̀sẹ́gẹ̀gẹ̀ là á pẹ́ lẹ́kùnrin tí fi wú bí ẹ̀dá ìṣèkú sí láti wọ̀fà wọ̀fà kò ní dàgbà kọ́ lóhùn sí lọ́wọ́ òun mọ́ akọ́lágbà òun ọlọ́dẹ ìlú lọ́dún ẹlọ́mọ àwọn òde ìlú lòlù àrà lòmọ àdúmẹ̀ èrò lòmọ apáta ẹ̀dá lóyún ẹ̀dá ìṣèkú sí lónìí òréré la kéré fi pòlò ntákẹ́rẹ́ bẹ́ẹ̀ kòtò ló lónìí rẹ̀ dáhùn ọ̀dàgbé ajé bá lò lẹ̀jọ̀ wọ́n dà ó ti ké kan ó ti là kan ẹ̀ là kan ó ti dùn rẹ̀ ọ̀yà mo pẹ̀ lónìí kọ́ bẹ́ẹ̀ lùgàlẹ̀ dídé wọ̀ ọ̀yà lùgàlẹ̀ bá bẹ́ẹ̀ lùgàlẹ̀ dídé wọ̀ lùgàlẹ̀ wọ́n lọ gbọ́dọ̀ bí gbọ́lórí àpò orí ẹ̀mú mi àpò ìjò nígbà kó tẹ̀lé ẹ̀gbọ́n nù nbà mọ́ ní olóòlà tọ́ka tẹ́wọ́n máa mọ́ wá abẹ́ránṣẹ́ ẹyẹ ń bẹ yẹ déré kú ẹyẹ ẹ mọ́ pakújẹ bí kú bá pakújẹ kì í ṣe wọ̀ wọ́n lábìsí o ẹrù gàlẹ̀ kó dìde ẹrù gàlẹ̀ kó dìde. ọlábísí èyí ti ṣe ó ti bínú jù sọ́ọ̀mọ̀ wípé bọ́ bá ní kó díjú bẹ́gí ọ̀bí àìmọye èèyàn mọ̀ ó ti fẹ̀mí àwọn èèyàn ṣòfò lórí àlàkọ́rùn ju má bínú. ọba jèbù rẹ ajá kan ò ní sánmọ ti ẹgbẹnu ìwé làwọn olùgbẹrẹ àwọn ọlábísí. Hmm. ọba má jẹ ọkọ tí mo. mi rò pé orí ẹ sọ ohun tó fẹ́ gbà fún ẹ tó tó bá sọ ohun tó fẹ́ gbà fún ẹ ni òun ni máa bá mi sọ tó ń sọ yìí ṣé o fẹ́ sọ pé ọmọ kékeré ni ẹ ni káàtì ìwà lọ́mọdé náà nìyẹn ṣe bó lójú gbogbo ogun tó ṣẹlẹ̀ nílé yìí kó tó bá bá mi sọ ogun kàtìkàtì tó ń sọ lẹ́nu. ṣé nǹkan burúkú wa ni pé mo gbé náà ló ń sọ. ṣé mo di ẹ mú kó bá kàwé ẹbí ẹkọ. ìyá oyin ìyá oyin ìyá oyin bọ̀ nìyẹn wà. bàbá oyin ló dé. bọ́ síbí bọ́ síbí bọ́ síbí. iná tún ló dé. wàá máa gbọ́ nǹkan tó mẹ́ bá mi sọ ó lóun gain admission ìyẹn ló ń kàn lásìkò yìí. kí náà ń pè bẹ́ẹ̀. orúkọ mi jáde ní iléèwé gíga. iléèwé gíga kọ́ iléèwé kúkú. mo rò kójú ń dùn ẹ̀ bójú bá dẹ̀ ń dùn ẹ̀ ṣé tiẹ̀ dì ẹ̀gbọ́n ẹ̀ tó ń lọ gan ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kójú obìnrin tó ọ̀rá ń gba díẹ̀díẹ̀ lọ́wọ́ akin tó fi ń kun. jọ o mo ṣe ró mo róyìí o. ìyáàdì ẹni ẹwẹ ẹ wá nǹkan ṣe sí mi mọ ṣé a ní kàwé ni mo gbọ́dọ̀ kàwé o ṣé a ní mo gbọ́dọ̀ kàwé. ò eh, eh, bá mú okùn kó fi sí mi lọ́rùn kó wá mú mi lọ jà tó bá ta kó kówó kó má lọ fi kàwé dẹ̀ ni ó mú lọ ọjà. èmi ọláìníró ni. bàbá oyin la fẹ́ jẹ láàárọ̀ jẹ́ rántí pàdé ọ̀sán lálẹ́ àná. mímọ̀ iná ni ìjókòó síbi tí mò ń rò kó tó tiẹ̀ dé ṣùgbọ́n ẹ balẹ̀ fọkàn ẹnìkan bọ̀. náà jẹ́ tètè gbé o. tó bá tún jẹ́ bákan náà tó bá tún tún lè tán ó ṣe fún mi. kí ló dé tó wá rojú kókó báyìí iyekíye tí èèyàn bá ra ṣọkọ́lù yẹn máa tún padà tà á iyekíye tó bá mú wa náà ká gbà pé bọ́lá òun ṣe fẹ́ lásìkò yìí nìyẹn. alẹ́ èèyàn ò raṣọ nígbà tí lọ lórí ẹ̀ ah, pé kò tiẹ̀ mówó kankan lẹ̀ rárá. alẹ́ èèyàn nígbà tí lọ lórí aṣọ òun ò lè rí ta lóhun rà tó ń bá rà kó sí nǹkan tó máa fi ṣe. ta lọ lórí aṣọ nígbà tí ò yá. owó sùn mi jàre tí bá ní kò sùn mi mò ń tanra mi ni mo ti rò pé káàtì ẹ̀ ló ráṣọ yẹn ta tí bá gba díẹ̀ nú owó yẹn màá fi lọ bí tí mo fẹ́ lọ ó ṣeéṣe kó yìí fún mi èèyàn á tó rówó. ó ọlọ́run mọ̀ bóyá kí n dọ́dọ̀ kọ́lá náà kí n bá ba sọ bóyá ó lè rí iye kan fún mi tí màá fi wọ mọ́tò. ẹ dákun tẹ bá rí gbẹra gàrí jẹ̀bù. gàrí. bá a lè tẹ̀bà ajá mu. ó dà hello ẹ sà ẹ wà lẹ́yìn kí n wò wọ́n bí wọ́n wà kí n bá ìgbé fún ọ̀sán. ẹ wà ẹjọ wọn fẹ́ bá dádì sọ̀rọ̀ ẹni wọn dà pé títàn ti lọ iṣẹ́ ẹ̀jẹ̀ wọn ti fi nọ́mbà mi sílẹ̀ wọn fẹ́ bá dádì sọ̀rọ̀ ẹni. ẹ ẹ jẹ jẹ ẹ wọn ń pè yín wọn ni wọn fẹ́ bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ. ẹ sà ẹ wọn pè mí láti complain kan báwọn fẹ́ bá yín sọ̀rọ̀ sà. èmi náà mo fún wọn nọ́mbà ẹ kò ṣe. hello ẹ ǹlẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ kú jọ́ mẹ́ta sà yẹ sà ẹ má bínú ẹ má bínú wọ́n ṣe gbé fóònù wá fún mi sí ni kí n má bọ̀ ẹ ṣe sà ẹ ṣe ẹ fún mi bíi thirty minutes màá dọ́dọ̀ yìí sà ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣe gan sà ẹ ṣe ẹ ṣe sà ó dàbọ̀ ó ṣe wo wà dàgbà wà dàgbà ó ṣe. ó ṣe wọn. wọ́n ní kí n máa bọ̀ mo fi nọ́mbà ẹ lẹ̀ bẹ́ẹ̀ bá wọn ṣiṣẹ́. Ah, ah. ẹ mọ̀ pé níbi lọ látàárọ̀ lẹ wá sùn kalẹ̀ bẹ́ẹ̀ yẹn. aṣọ tí mo ní tó dáa tí mo lè wọ lọ náà ni mo fọ tí mo sá yẹn. ẹ jẹ́ ìyàwó bẹ́ẹ̀ tútù. àwọn ọmọ tútù. àyẹ̀wò a máa gbẹmọ iná yẹn jẹ́ nǹkan wa ẹ tètè. Ah, ìyá wa ẹ lẹ. ó jàre mo dé ṣọ́ọ̀bù sí ni ọmọ sọ fún mi pé ẹ wá gba gàrí. ẹ mo wá mo wá gba gàrí. ẹ ti fún lówó. mi ò fún lówó mo ní kó ṣírò ẹ̀mọ́ tilẹ̀. kó ṣírò ẹ̀mọ́ tilẹ̀ ó dẹ̀ dùn lẹ́nu yín ẹ̀dẹ̀ ńlá nu gbàgà ẹ tún lè sọ kó sí ìmọ̀ tilẹ̀ ṣé èmi ni mo kó bá yín ni ìyàwó yín èyí tó gbà ẹ sanwó ẹ o bẹ́ẹ̀ lẹ́tún ọmọ tó bá ń gbà ẹ sanwó ẹ mo dẹ̀ ti mówó yẹn mo ti gbé tì ẹ̀tún wọn lóyún láyà tó wọnú ṣọ́ọ̀bù mi ẹ̀tún ló ń gba gàrí láwìn ṣé mo ti pín pẹ̀lú yín ni tí ẹ fẹ́ jẹ mí pa ni àbẹ́mi ni mo kó bá yín ẹ ẹ wá lẹ ẹ fẹ́ ti mọ́ tilẹ̀ ṣé ẹ lè rí sán ní ẹ lè rí sàn òtí ti bá yín mulẹ̀ ọ̀rọ̀ tí mo mọ̀ tó bẹ̀rẹ̀ tímọ́tímọ́ yín òṣì àtìṣẹ́ ni ẹ má dé ṣọ́ọ̀bù mi wá gba gàrí mọ́ o ẹjọ́ tó yọ ọlọ́ torí àwọn mísẹ̀ mi ló ti wọ́n yín kí ló dé kí kí mọ́ bínú abẹ́ àmà gbọ́rọ̀ kí mọ́ bínú mọ́ bínú fún kíni káàsán owó ẹ̀ ni ẹ̀rù sọ ni ó ń gbèsè ẹni èsì. ìfẹ́ ti bọ́ ọ̀hún lẹ̀ ẹ mọ́ gbọ́ ọ̀hún lọ lọ́dọ̀ ní kẹwàá láyé mi. bó ṣe rí nìyẹn ó ti sú mi ó sú mi. mi ò mọ ọkọ tó yẹ kí n ṣe ẹ wò ó kí ọmọkùnrin wà kó dẹ̀ bẹ̀rẹ̀ sí í jẹ ìyà bí ìgbà téèyàn ń jẹṣu lẹ́nu kọ́mọkùnrin má ràn mo mú lọ sẹ́nu bàbá mo rò ó mi ibi tí mo lè gbà mi ò mọ nǹkan tí mo lè ṣe sí ìyà yìí pọ̀ ìyà yìí jẹ mí débi wípé mi ò lè rọwọ́ mú lọ sẹ́nu ṣùgbọ́n mo máa ń ro nǹkan kan pé ọlọ́run sọ pé èèyàn gbọ́dọ̀ fúnra rẹ̀ gbẹ̀mí ara ẹ̀ ni bá ti wọ́gbọ́n dá torí ó sú mi bàbá kọ́mọkùnrin wà láyé kó má lè bọ́ ẹbí ẹ̀ tó níyàwó tó lọ́mọ kó má lè bọ́ wọn kí ló wà láyé fún bàbá ẹ gbà rà mí kalẹ̀ má jẹ́ kí yàyò jẹ mí mo ti ń dàgbà kí ló yẹ kọ́kọ́ rẹ tálábí ni bàbá. tálábí ló wọ̀n lọ́rọ̀ ló wọ̀n ló ṣe gbogbo tó lódùmarè dá sílé ayé pátápátá ọ dá wọn níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀n tó sọ fún mi ní ọ̀rọ̀ tó sọ yìí ó tó fèmí kí n fi sọgbọ́n. ojú ìkọ́sẹ̀ àìmọ́là ìwọ náà là. kórógbó ló ti kóró mọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n tó ṣùgbọ́n agogo jáwe jáwe adébáfóbi tí ojú mi tó apò fẹsẹ̀ mi rè é. alábí. n ó fọ ní egbògi kan oògùn ọ̀nà rẹ̀ fi rọrí sùn oògùn jẹ́ nìkan kan mọ̀ ó lè fi bí ilé báyìí sùn tó kàn bá rí mọ́lú ọ̀padà sí àyè ọ̀wá sálàyé. ìdílé nìkan máa sùn lórí ilé àti ìyàwó ìyàwó rẹ̀ bá jọ sùn ìwọ nìkan bá dá sùn sáré wípé ìrọ̀rí tí wọn nìkan ó gbẹ́lẹ̀ dáa rẹ̀ rọ̀ abẹ́ rẹ̀ ló wà lọ́tọ́ bá rí létí ìtọ́jú kí a ní kó yáwé ọgbẹ́ kan wá bá mi àwọn ọmọ mi kàn ṣe. Tàlàbí má lè lọ́wọ́ oúnjẹ ni mo gbé wá fún ọ. Ah, oúnjẹ kò sí ìyàwó mi ló wà nù ẹ. ọlá owó iyì gbogbo nǹkan tó máa fi lólé ayé pátápátá kò ṣe kò ṣe ìyàwó mi. Ah, ẹ̀yin ò ní ilẹ̀ ṣé o ah, ah. bàbá mi ní ìjọ irú mi ò wá lù kò yẹn tó ń kí mọ́lẹ́kùn yẹn dànù ìṣe lórí òkè pẹ̀lú. ṣé rẹ́ni tó lálàrí lójú ọ̀run ìyàwó rẹ o. ìyá oyin. o tẹ́ tutù rẹ gbànú. nǹkan ètùtù. bẹ́ẹ̀ ni mo sọ èyí sọ fún mi pé má ṣe tutù. ọ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ ẹlòmíín lè sọ̀kọ́ lálàbà kó lálàrí àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn yóò lọ rè wá wá ìwọ yìí ṣé wọ́n sì lè lọ rí ìwọ àmọ̀tẹ́kùn wa ìyàwó rẹ náà lálàárín ẹ̀mí rẹ̀ láì di ọ̀la tiẹ̀. ìyàwó ni máa kú bẹ́ẹ̀ ni. torí ìyàwó àtàwọn ọmọ mi ni mo jẹ́ fẹ́ lówó torí wọn ni mo jẹ́ fẹ́ bẹ́ẹ̀kì ẹ̀kọ́ káwọn náà lè ẹ̀jọ́ yàrá wọn. a ṣètò àlàkọ́rùn kan fún ọ chain ọrùn àlàkọ́rùn lálọ́rin lọ́lọ́rin ṣe lọ́jọ́ síbì kan bí bá ti ń béèrè tí ó jẹ tó o bá ti ń fún un àwòrán ìyàwó rẹ̀ ọmọ jáde bọ̀ ní ti ṣe lẹ́dàá rẹ̀ tí ọ̀rọ̀ wọn. ńlá ọmọ ránṣẹ́ tí ọlọ́rì máa wá gbówó fún ọ bí o ṣe dolówó ti ẹnu. Ah, kí ló dé tó ń tẹ̀lé tó ń pariwo lóru ìwọ ọmọ pé ìyàwó rẹ gan gan lè rìn rìn rìn rìn rìn kápò lọ́kọ́rìn tí wọ́n ní kọ́ lọ́ọ́ lù ọ́ kó fìwọ́ ṣẹ́gi ọ̀la tó rò wọ́n pè ní lù ọ́ máa tanra rẹ jẹ́ bí ìwọ ṣe lò tó bá dowó fún ọ ọ fẹ̀gbẹ́ mi. iye sọ fún mi pé maríyàwó mi àbí ẹbẹ tí nǹkan tó máa mú ìyàwó mi lọ́wọ́. mo náà mọ̀ pé ìyàwó rẹ náà lọ lálàyé àní olórí ìyẹ̀wò mi tó orí náà ló lò bí wọ́n bá wá kọ̀ tó olóòlù sọ ma pé mo sọ fún ọgbà yìí kẹsẹ̀ kan gbọdọ̀ ká máa fi ojú mọ́ bó o ṣe wà ló lọ o ọbẹ̀ lè bẹ́ẹ̀ ni mo sọ fún ọ owó rí pípa aṣọ ti báyìí ọ sáré sí one thousand lóògùn bẹ́ẹ̀ mo sọ fún un tí a bá lo ẹni tó lálàrí ó léwu mo sì dé lọ. ìfẹ́ àbí ṣé ayé yìí dá o. yín. tí ò tí ì wájú mi. arówó lò arówólò jọ ọkọ mi bí ń pa mí. Adúlábísí oúnjẹ náà ni mo lọ bẹ wíwá yìí. Ọlẹ́ a máa lé sí i. Iyì a máa lé sí i. Ọlẹ́ a máa lé sí i. Ò ṣe mo dúpẹ́ chief ó ń pa ẹlẹ́rìn ṣó fọ́ọ̀nì ni. chief ó fọ́ọ̀nì báwo lè ṣe máa sọ pé fẹ́ kó di ilé fún di duplex láàrin èmọ. Ah, oh my god oh my god hmm. kò yé ẹni tá a bá fẹ́ kọ́lé ah, within ninety days wọ́n á parí ilé fún ẹ ẹ hmm. eh, tí ò bá sówó ńlẹ̀ náà máa ń jiyàn pé bóyá kò possible. Eh, chief èmi eh. kò máa kọ́lé fún mi. Ah, ayé mi ti dààmú ti rí ibùjókòó ayé. enjoy yourself ah, no be problem. ọ̀hún ah, ò ṣe àchíf. problem ẹyọ kan tó ní ni pé o níṣòro. ọlọ́run ah, ṣe gbẹmí pàdé chief yìí ah chief ṣé wàá rí máa paint town red kọ́nà kú ah èmi duplex ọ̀rẹ́ mi. ọlọ́run mi bọ̀ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi. What's up? You don't need to plug yourself. Ẹbí ń pé chief ti fẹ́ kọ́lé fọ̀rẹ́ mi. Don't worry yourself. Apart from paying my kọ́ to fún ẹ, I'll give you a Lamborghini cash. Oh, oh my God! Oh, thank you. Look, I I've only promised you that I'll take you to Dubai. Oh. After that, we go to US. Huh. You see, the only problem is kàn rí Just go and get your people. Uh, I'm ready to satisfy them. Ah, Chief. You are hmm. too much for me. As in, honorable. I have died. Just take me home. Take yes. me oh. home. I have died. <laughs> Ah, God. Èmi ò wá kọ́. Kọ́ ayé sẹ́nu kó máa jẹ ayé ẹ̀ lọ. Yes. You don't want to rob yourself, eh? Ayé ẹ̀ ti Hey! No, Sheba, oh, no, yeah, you don't need, you don't need to look onto him. If you want, just tell me, I'll take care of it. Eh? she goes. Bye bye. Yeah. Ẹ káàbọ̀ ọ̀la. Ẹ káàbọ̀ ọ̀la. Ẹ káàbọ̀ ọ̀la. Ẹ káàbọ̀ ọ̀la. Kí ló wá ṣe yín? Kí ló kì í yẹn? for for good two hours do. ah, lọ́dọ̀. báwo ni àmọ́ ń kọ́. wọ́n wà nílé ìwọlélẹ̀ sẹ́yìn ah, ń sọ. ẹ wá ara tèmi. ibi wọ ni mo kọ́ ma ó dẹ̀ ti ń jẹ́ láti ọjọ́ ìbọ̀ bí káwọn náà jẹ ilé yìí. pẹ̀lẹ́ bàbá ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣáwà. má bẹ̀rẹ̀ bí padà ẹ pẹ̀lẹ́. ìgbàdí kọ yọ̀kú látara ìdáhùn ó tún mú bèrè inú. torí ìyẹn ló ṣe wá ń disturb mi ṣé mo sáko ọ̀run lẹ́yìn ni ó dà iṣan sì ti lọ́ọ́ bàbá ẹ̀mẹ́. láti mi ò mú iṣu ó ti pẹ́ tí mo ti wà lẹ́nu tí mo ti kọlẹ̀ kò tẹ̀ dámú dẹ̀ ní ìdówó yẹn àrẹ́dẹ̀ yẹn wo time. ṣé mo ti sọ pé mo fẹ́ fún ẹ lówó kan tí mi ì fún ẹ ní ṣó kì í gbọ́ràn ni níṣó sì ti rú màá ẹ̀mẹ́. ẹ wo ń gbọ́ ẹ wo tí wọ́n bá ti ń pè yín báyìí lè dáyọ̀ lò kó àwọn yàrá tó ti wà ní tó gbọdọ̀ tó fẹ́ dà o. wo ṣé o rí yàrá tó ń wọ yàrá tèmi tó máa ń ṣàdúrà rẹ yóò bá ní àdúrà ló máa ń gbà agbára kì í gbà àdúrà ni máa ń ṣe bẹ́ẹ̀ tí bá dẹ̀ ti wà ń bẹ̀ ní fẹ́kẹ́ ní bọ́ọ̀dì tí ìwádìí tó ní àtọ̀. bọ́dàdì gbogbo ọlọ́ọ̀lù yẹ ká máa ṣàdúrà ń bẹ̀. ẹ ò tọ́ ni gbogbo ara yẹ ká máa ṣàdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin nìwọ ilé agbára mi ni o ò lè wọbẹ̀. ẹ̀sùnkàn mi ló tún lè wọbẹ̀ ọkùnrin lọ ṣùgbọ́n kò ní ní stage ló fi máa wọ̀ tó bá lásìkò àdínkù náà wọbẹ̀. ìwọ náà mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó ilé agbára mi ni o ní ló ṣe kẹ̀kẹ́ wọ̀ àdúrà ni mo ṣe lọ ìṣòro sì ti rú àwọn afọlẹ́wò tó fẹ́. kò sí wàhálà ń gbà ṣe bí torí sí kọ̀mí ti jọkùnrin àbí. kò sí wàhálà. obìnrin ni wọ́ọ̀. kò sí wàhálà ṣáà dáhùn. Ah. obìnrin ló ti já fún ìyá ìjẹ wọn ní í ṣe kán má hùwà obìnrin. Mr. Sodini sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yìí látàárọ̀ ẹ́. ẹ by the way kí ló tó jẹ́ mọ́tò ilé ilẹ̀ wa gbé jáde mọ́tò ti yín kọ́. dáàdi ẹ ẹ wò ṣe ní last week mọ́tò wa ní problem díẹ̀ ni so àwa pe mechanic wa bá a gbé kó lè bá a ṣe. mọ́tò ti yín ní fault. ẹ́. dáàdi kò ń ṣe pé ó lè ní bàjẹ́ báyẹn náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé a lọ sí ní last week yẹn ṣá a lọ sí birthday ọ̀rẹ́ wa kan so àwọn èèyàn ṣá wa ń ṣe fàájì ń bẹ̀ wọ́n ti wá ń fẹ́ kinní yẹn lójú náà pé bí a kì í bá wọn ya mi lù ú ṣá wa ra ń ṣá lọ tí fáwọn èèyàn ẹ̀ bọ̀ wọ́n ṣá ní pọ́s wọn pé sábìsì ẹ̀ ò dáa káṣọ́wọ́ mi dẹ̀ ti wá tán ṣá wa fi mọ́tò yẹn fi dúró pé màá fún wọn lówó. Ah, o fi mọ́tò dúró nǹkan tó rà máa gbọ́rọ̀ kàtìkàtì tó ń sọ lẹ́nu. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣẹ̀rí tí ọ̀rọ̀ bá ti dé stage báyìí èèyàn máa ń sojú abẹ níkù ni ṣẹ̀rí àti kékeré báyìí ni màlẹ́ ti máa ń kọ́ mọ̀ ẹ̀lẹ́sìn ẹgbẹ́ mi ẹ̀ wò tí ìdí bá bàjẹ́ tó nídìí ló máa dà o ẹ̀gbọ́n ẹ̀ ń ba àwọn ọmọ ìjẹ ọlọ́run. ìwọ ló ń sọ báyìí àwọn ọmọ tí ò níyàá mo ń jẹ́ kó fi pé bàbá wọn wà òkè náà ní bàbá ṣe fún wọn wọn wò tá tó yẹ kó gbé mọ́tò jáde kó náà fi mọ́tò dúró ètò náà ṣe bí mo fún wọn lówó kan bíi ní last week. no dadi owó tẹ fèmí ẹni kì í fi lọ rà àwọn ló dẹ̀ rọtí fún. ìwọ ìjà sún. nkú ẹ kí kú ẹyẹ jàre mo láti sáré pé òun ni pé kó wá gbé mi jáde lọ síbi tí mo fẹ́ lọ ẹ mọ̀ pé tí bá fẹ́ jáde ibẹ̀ káwọn èèyàn mọ̀ mọ́tò kékeré yìí ni máa ń lò ẹ ẹ wá kí mọ́tò mọ́lẹ̀ látàárọ̀ tẹ́tí lọ tó wò bá sí ara rẹ̀ sí nǹkan. mo fẹ́ rí mọ́tò yẹn nu léyìí lénìí do you hear that mo fẹ́ rí mọ́tò yẹn nu léyìí lénìí tí n bá lọ síbi tí mò ń lọ tí n bá dé i will give you money nílò ni. one fifty thousand. Ah! ìwọ at your age. one of these days màá sọ fẹ́ gbọ́n náà wọ́n jọ wá lu ọdún lọ́dọ̀ yìí then I will have chance to deal with two people thoroughly. ìwọ ìwọ bí wọ́n fi dìbò jajanẹ̀ tó bá ma fi tó bá ma fi yá sí wa ma fi one million naira ma fi fagbọ́ àbí. gbé mọ́tò wọlé ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ lọ sí ẹni wíẹ̀ tí wàá fi dé. mo rò pé mo rò pé mo ti bá yín ṣeré tó hmm. àtàrùn ti wà mí báyìí ẹ̀jẹ̀ máa gbàgbé gbogbo ọ̀rọ̀ tí mi àti yín sọ pátápátá. inú mi dùn púpọ̀ because ẹni tó bá fẹ́ràn yàn tó máa bá yàn sọ̀rọ̀ tábàwọ̀ ń sìn ó ti pọ́dún mẹ́rin tí mo ti ń ṣe pẹ̀lú yín láti ọdún mẹ́rin ẹ̀ tì náà mi rò pákàtì kan tí mo ṣe tó ní fọ́ọ̀dù náà wà. actually tí wọn bá sọ pé mi mi ò ní wá bá yín ẹ̀rẹ̀ mọ̀ pé ẹ̀ńtà bá nà wọn lára máa ń ta so so wọ́n jẹ́ kó yé mi pé nínú àwọn àkáǹtì kankan àwọn kan máa ń fojú fo dání táwọn àkáǹtì kankan wà tó yẹ pé àwọn máa ń rí àwọn games tẹ máa ń play nínú ẹ̀ ó dẹ̀ máa ń dùn àwọn gan mo rẹ̀ pé àtẹ̀gbọ́n mi ti pé gan. gẹ́gẹ́ bí mo sọ fún yín lẹ́ẹ̀kan kò sí nǹkan tí mo fẹ́ fi rọ́ sí i bí mo mọ̀nà lẹ́gbàá mi ò mo rẹ̀ dúpẹ́ púpọ̀ fún mọ́nà tẹ̀gbàá mi but tán bá ní kí n gbé àkáǹtì ìgbà tí mo bẹ̀rẹ̀ sẹ́ lọ́dọ̀ wọn àti náà fún mi wá owó tírèsì wọn ò lè rí nǹkan kan tó jọ fraud níbẹ̀ èmi ń sin nǹkan tèmi pẹ̀lú ìgbàgbọ́ inú kan kọ́ kí mo tó wá àwọn èèyàn yìí náà lára mi látara oore tí wọ́n ń ṣe fún mi náà so mi ò nídàá ti ṣe kàbúkàrà sí kí àwọn. well kò sí problem but ó yẹ kó ọ̀rọ̀ kan tí mo fẹ́ ṣàlàyé fún mi ẹ̀gbọ́n mi fi tọ́ mi létí wọ́n ní pé ìyàwó máa ń kọ́ńpìlì pé kí n wálé. ẹ̀yin lèmi dùn náà ẹ̀yin lè mọ àwọn obìnrin owó tó wà lára wọn ló ń bá a já mo jẹ́ kó yé pé nígbà tí mo níṣẹ́ lọ́wọ́ ló fi dúró tì mí kọ́ tí ò bá ṣiṣẹ́ wàá kó lọ́dọ̀ mi èmi ò fi sẹ́mi ṣeré but èmi rí pé tí bá pẹ́ wọlé pé àmọ̀ tẹ̀lé obìnrin lọ mi ò dẹ̀ ní ìdẹ̀kọ́ fi ṣe kí mo tó wá so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ owó ló ń dà mẹ́sàn-án ẹ wò ṣe rí ìyàwó yín ìyàwó yín ni o ṣe lè rí iṣẹ́ iṣẹ́ ni ṣe àwọn obìnrin ohun ẹlẹgẹ́ ni wọ́n jẹ́ bí ìwé mímọ́ ṣe sọ fún wa nìyẹn nínú kùránì àti nínú bíbélì ṣe wá yẹ wá ní kí ìkan kó dì kan lọ́wọ́ ṣe rí ilé yín ilé yín o bẹ́ẹ̀ ni iṣẹ́ ẹ̀gbọ́n mi ó rẹ̀ ṣe pàtàkì méjèèjì lẹ gbọ́dọ̀ mú lókùnkùn jù ṣẹlẹ̀ fẹ́ gbọ́ àtònímọ̀nì kò tó àtàná máa nà o ẹ ìyàwó yín ẹ máa fi wọn ṣeré o ṣẹlẹ̀ rẹ̀ gbọ́n mi náà ẹ máa fi ṣe wọn ṣeré. ṣé má ní ìlú yìí ṣe mọ̀ ẹ má ń jà ẹ kò so ẹ má wọrí ẹ̀yẹ padà kò sí pọ́bẹ̀lì ẹ ṣe gbàgbọ́ kò sí pọ́bẹ̀lì thank you brother. àti ẹgbàá látẹ̀ kan tí mo fi ń pe nọ́mbà ẹ̀. mo wà ní báńkì ní sà owó tẹ ní kí n sẹ́ǹdì yẹn ni mo sẹ́ǹdì sáwọn alágbà ẹ̀ sà ànìgé àwọn tí máa fún ìjàmbá sàmì wọn ti fún máa ń gbèjà sàn. ṣé yẹn ni wàá jẹ́ kó píìkì kọ́? ẹ máa bínú wà ní mọ́tò rẹ sà. mo fi fóònù sínú mọ́tò wọ́n náà bọ́ lẹ́nu ẹ̀ mo fi fóònù sínú mọ́tò àwọn tó tẹ supply ní last week ẹ̀ náà máa sanwó global yẹn wọ́n ti three million sa. three million náà san nínú èlò. nínú ten million sa ìwọ náà dé àgírí yẹn pẹ̀lú wọn. wọ́n bẹ̀rẹ̀ sà wọ́n ní pé bàdàn tó ra pàmò àmà sọ̀rọ̀ tó sà. ok ẹ kí ló wá fẹ́ ṣe ń sìn. mo máa tà sọ́ọ́bì sà. tóró ti yẹ kí mi jáde látàárọ̀ ọgbà tí mi ò rí ẹ mi mọ̀ bóyá ẹ ti supply ọjà bí ẹ̀kẹ́ supply lé mi. ẹ ti ṣe ẹ jọ ẹ make sure pé àkáǹtì mi wà intact. jẹ́ kí sáyé débi tí mo fẹ́ lọ́ọ̀sìn máa bá ẹ lọ́fíìsì. ok sir. alẹ́ wàá sọ àkáǹtì. ok sir. bá ní sọ yẹ ẹ ti kọ́ wà mí mi jẹ́ pé mo bá ní dásọ̀rọ̀ ládùúgbò ọ̀rọ̀ obìnrin ò tó nǹkan tí ìyẹn lè kúlẹ̀ yá wọn ò ní gògóńgò ọlọ́run ẹ ti kọ́ wà mí ẹ gbọ́. ẹ o sẹ́yìn obìnrin má tètè gbàgbé obìnrin gbọ́ǹkan bẹ́ẹ̀ ni ti gbàgbé ẹ̀ òun ni wọn bá ń bá sọ̀rọ̀ gbogbo agídí tó máa ń ṣe yẹn gbogbo agídí gbogbo apá tó máa ń ga tó máa ń ga bẹ́ẹ̀ pé èèyàn kan ò lè bóun sọ̀rọ̀ yẹn òun ni wọn bá sọ̀rọ̀ ní ti gbàgbé ẹ̀ mo ti rí ẹ̀ rò agídí wo ni mo ṣe agídí wo ni mo ní ẹ sọ fún mi agídí wo ni mo ní. hello Yeah. ẹ eh? kí ló dé wọn ikú wàhálà wa o ok mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bìtìrì Ọlọ́run mo ti kọ̀ọ̀kan sìn kọ́lọ́gà mi kú bọ̀ àrí òtí yìí ń gbé sẹ́mi sẹ́kì ni. but i need to be there now so eh, amáyà. tí mo bí ọmọ méjì fún lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ tá a jọ pé bí sùn ló mà pọ̀ ṣé wàá jẹ kójú òun mi ò wá rẹ́ẹ̀dá kankan lọ. ẹ̀mí èèyàn ti pọ̀ tó ti sòkò lórí ọ̀rọ̀ yìí ọmọ pé bọ́ bá ní kó díjú bẹ́ gbí ọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ àà má bínú. ẹyẹ rẹ tó gún ìyá ìbí rẹ ní ọba sí. ṣe kárí ṣe kárí sórí wípé ẹ̀gà tí mo súnná lórí ọ̀rọ̀ yọ pọ́n yẹ. mo rí ojúkòrò ìpojúkòrò jẹ kújúkòrò mo fi mo ṣe mo ṣe mo dúpẹ́. ọmọ mi sì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o ah! àbó rí báyìí. Eh, má rò ó eh, orúkọ tí wọ́n fi ẹlẹ́dẹ̀ mi kò jẹ́ omi ara ìlú mi ọmọ mi ojú atọ́ ojú àdàlù ojú àkókò mi kò ṣe kò ṣe kò ṣe.